بما رحمة من الله لنت لهم وبما رحمة من الله ولو كنت ربا غليظ القلب فانت من حولك فانت

أفمن استوى رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير هم درجات عند الله والله بصير بما يعملون فقال المتقين رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. أنت méjì tí ó tún fi àánú rẹ̀ ṣe fi dá a padà sí ìjókòó àìlè ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty six nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjì dín ní ogójì i.

bẹ̀rẹ̀ àwọn aya tí àfa ké fún wa yìí wọ́n fẹ́ mú wa fún wa nínú àwọn ìròyìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé nínú ìròyìn rẹ̀ òun ni rahma wa aláàánú ni òjijì ọ̀rọ̀ sallallahu alayhi wa sallam. nínú ìròyìn rẹ̀ òun ni líìnù wa líìnù òun ni kéèyàn rọ̀ lẹ́gbẹ̀ẹ́. ọlọ́run ọba àlekẹ́lá wa ń bá nínú sọ̀rọ̀ lẹ́ni tí ń sọ ìdára tó ṣe fún àtàwọn onígbàgbọ́ òdodo pẹ̀lú bọ́lọ́wọ́ bá ṣe rọ ẹ̀mí àníṣe sọ́lán lórí àwọn ìjọ rẹ̀ tí wọ́n ń tẹ̀lé àwọn tó ń tẹ̀ láti rẹ̀ bọ́lọ́wọ́ sì rọ ẹ̀mí ànẹ́bí lórí àwọn ìjọ rẹ̀ ẹgbẹ́ kí ń tẹ̀ láti rẹ̀ bọ́lá ń ṣe mí àlẹ́bí lórí àwọn ìjọ rẹ̀ tó ṣe yí pé ohun tó bá pọ̀ fún wọn pa rẹ̀ wọn a máa sí wọn bẹ̀ sísì tún máa ń sọ̀rọ̀ dídùn fún wọn. قالوا بعض فما رحمة من الله لنت لهم وبما رحمة من الله لنت لهم ọlọ́wọ́ bá ní pẹ̀lú nǹkan tó ti ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba wa nira nẹ́bí sí ń rọ̀ fáwọn ọjọ́ ni ẹni pé kò sí nǹkan tó dé kó ọrọ̀ tí ìbá ti pèsè afáwọn kan dáadáa wọn ní nígbè túmọ̀ rẹ̀ ni pé pẹ̀lú kẹtọ́tọ́ dọ́ ọlọ́wọ́ bá lò fi hàn fún wọn. wọ́n ní má yẹn wọ́n tún dọ́gbọ́n kọ́ wa ní táwọn ní náhù nìyẹn ní má yẹn sílà ni. wọ́n ní ṣùgbọ́n máa ní àwọn lọ́rọ́báwá wọ́n máa ń dá àpọ̀ mọ́ máàrífà ọ abdulrahman ẹ̀yà mọ̀kìnní yẹn wa. wọ́n máa ń dá àpọ̀ mọ́ máàrífà lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ń dà pọ̀ máa rìn fà. wọ́n ní bí ọ̀rọ̀ ọlọ́run bá pé fáàdùmọ̀ nàkùdí hìm ìsà àkọ́hún tàbí mọ̀ nàkùdí hìm ìsà àkọ́hún. Thank you.

tí ń pa àwọn ẹ̀mẹ́bí ọlọ́run ọba lọ́nà tí ò àti gbólóhùn tí ń tẹnu wọn jáde wípé ọkùnrin wa wọ́n ti dé e pa. bí kò sí pọ́nà ọba ní ọkàn yẹn pa ọkàn wọn ọlọ́run lẹ̀ pa pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀wọ́ àtàìlè bàbá máa kọ́kẹ́ sí ni ọ̀yà. wọ́n lè ní ìgbàgbọ́ ju díẹ̀ lọ ìgbàgbọ́ díẹ̀ wá ní. wọ́n ló tún lè jẹ́ ìdúnáṣẹ́ àti ìdálọ́fẹ́ àmà ọ̀lẹ́lẹ́ wọ́n lè má jẹ́ wá rí pàdé ọ̀sẹ̀ lè bí pọ́ọ̀dù náà lásìkò ìdí wọ́n lè má ọ̀rọ̀ àti mílíọ̀nù àmà ọ̀lẹ́lẹ́. níbi sọ pé ọlọ́wọ́ sọ pé kò bí mọ́ wọ́n ní bẹ́ẹ̀ náà ló ti wá rí mi báyìí máa rí pàdé máa ń tẹ̀lé ṣùgbọ́n lẹ́kẹ́ wa tẹ̀lé níbi àmà kọ̀lí ní bẹ́ẹ̀ náà níbi báyìí lẹ́kẹ́ wa tẹ̀lé kò bí mọ́ rahmatin min Allahi n tẹ̀lé fún. ìtumọ̀ rẹ̀ ní pé pẹ̀lú kẹ́tọ́ sọ́dọ̀ ọlọ́run bá wa. ló fi rọ̀ fún wọn pẹ̀lú ìkẹ́kọ̀ọ́ ti ọ̀dọ̀ ọlọ́run bá wa ló fi rọ̀ fún wọn kò sí nǹkan tó jẹ́ ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ níbẹ̀ ẹ̀kọ́ bá máa lé mọ́ wọn. afáwọn ìkásọ̀nù ìbákùrí. rọ̀ṣùmọ̀kùnmọ́ wọn ní fẹ́ rí alẹ́ إيواء محمد صلى الله عليه وسلم ọlọ́run gbé dìde pẹ̀lú ẹ̀. wọ́n ní olú àyà káàkà yìí ọjọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà ọ̀sánà tọ́lọ́run sọ nígbà yìí sọ́ọ́ sí sáwọ́bà tọ́lọ́run ní làkọ̀dé jẹ́ àtọ̀mọ̀rọ̀sọ́ lóhùn nínú àwọn òkúté fún àwọn ìṣúná rẹ̀ wọ́n lè pàápàá pàápàá ó ti wá báyìí ojúṣe kan láàrin ìyẹ̀bíyẹ nìyẹn yìí ojúṣe yìí àfihàn àlẹ́ yìí kó bàbá lágbára fún máa àléntún irun tí bá ń jẹ́ wàhálà fún yín. bákan náà àrísùn àléntún a máa sojú kòkòrò lórí yín. رؤوف رحيم بالمؤمنين yóò sì jẹ́ aláàánú oníkẹ́ pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo wọ́n lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ wá sọ pé mọ̀lọ́kùn tàfàgbọ́n gẹ́lẹ́ náà ló fọ́nù bí láwùn fọ́nù mi àwọn olè. ọlọ́run ní sọ bá lọ jẹ́ pàǹdù sọ bá lọ jẹ́ oníbínú oníbínú. غليظ القلب تكر اللي تكر اللي لو انفضوا من حولك أو يدك ما تكفوا لأي كاره الفضل غليظ والمراد به هنا غليظ الكلام يعني bí wàá ipá ọ̀rẹ́ máa ń le kankan ni wọ́n ní pàǹtò yẹn àlàyé ẹ̀ náà lèyí tó tẹ̀lé pé tẹ̀lé ìzọ̀ ìkọ́lùbì tó bá jẹ́ onílùkù wẹ̀lé ìzọ̀ ìkọ́lùbì ẹni tó lè lọ́rọ̀ tó bí bá gbélé ọgbẹ́ nìkan tó ń kọrin lọ pé ìmùlẹ̀ nìkan náà mọ̀ làfẹ́ lẹ́fọ́ àti ìnáwó. جعل اللسان على الكلام دليل wọn ni inna kalama la fil fuadi ọ̀rọ̀ ọkàn lọwọ wa inna ma ju'ila al wọn gbé fọrọ a sọ yẹ kó máa jẹ dàlílù lọ́pọ̀lọpọ̀ ọgbà ndí bá ń bẹ lẹbi lè máa jáde nǹkan bá wà máa sọ jáde ọgbà. bí ìbá ti pàrọ̀ yẹn bá kẹrin rí sọ lójijì yá ni ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ló máa wà lẹ́nu ilé ẹ̀rọ ìtọ́jà ni. lọ́nà sọ wípé tí a ti máa jẹ onínú fùfù ni onífọ́ǹgù yẹn ìtumọ̀ rẹ̀ náà ní ike àwọn kan lè sùn náà làgbà lérò. tọ́ba jẹ́ gẹ́lí ìlú ìkẹlẹ́ àmọ́ ẹni tọ́rọ wọ́n ní nítorí ọ̀rọ̀ ọlọ́ọ̀tọ́ wálé ẹ̀sìn màálí ìzọ̀ àlùfáà yìí ìyẹn ni pé sọ̀rọ̀ rẹ bá burú wá jẹ́ ọjọ́ búburú ni tọ́kẹ̀ rẹ lè láwọn mùsùlùmí lórí à wọ́n tún kápò lọ́dọ̀ ẹ̀ wọ́n dẹ̀ máa pa ẹ̀ sí. ṣùgbọ́n lọ́wọ́ ọba àlejò ọlá kó ọjọ́ fún ẹ. تعليف لقلوبهم ọlọ́run wá ní kẹgbẹ́ rẹ ọrùn ẹ̀gbẹ́ rẹ ọrùn ìhà rẹ fún wọn lè fa ní kólóòrùn níhìn kó fi lè fa ìdí wọn. ẹ̀dá bá rẹ̀ àtàlá ìbọn àmọ̀ fún ìsọ̀lá ìbí. wọ́n lè mú ìjọba tó fi lọ ìsọ̀lá ìbọn àmọ̀. ọlọ́run bá ìròyìn àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ sọ́lá nínú àwọn tó àgbà nígbà tó sọ sọ́lá kì í so nínú kù kò sí lé lọ́rọ̀ ẹ kì í sì sẹ́ sí máa ń pariwo lọ́jà. ẹ ń lò sọ́lá tẹ̀lé ìkóró yoró ebe ẹnìkan ṣe àìdá sí i èmi náà ń pàṣẹ máa àìdá sí i ìkóró yoró.

ìròyìn ìṣẹ̀lẹ̀ àgbàpọ̀ kẹ́kọ̀ọ́sẹ̀ ká máa pa akékeré lẹ́sẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ akékeré. ọ̀sẹ̀kọ̀ọ̀sẹ̀ ká máa pa eku lẹ́lẹ̀ o ìgbọ́dọ̀ jẹ́ eku ọ̀sẹ̀kọ̀ọ̀sẹ̀ ká máa pa ẹyẹ tọ́jà bí àṣàrà yìí tó ká máa pa ẹ̀fọ́ gbọ́dọ̀ jẹ́ eku. bẹ́ẹ̀ ni ajá pẹ̀ ya ti ní àdúgbò lóge bí ó jẹ́ àdúgbò lóge náà lọ jẹ́ gbogbo àdéhùn bá délé ké palẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọ̀rọ̀ òfin. àwọn oníṣẹ́ni ní ká àkókò lọ jẹ́ bí ọ̀pọ̀lọ àná pọ̀ pọ̀lọ ní àkókò lọ jẹ́. sọ nípa bẹ́ẹ̀. mo bá lé agàfi mú eku wa ni eku kọ ẹkọ yẹ eku gbọdọ òkété gà gbọdọ yẹ eku òkété nítorí àwọn ọmọ ẹgbẹ́ wa fẹ́ẹ̀ láìsí wọn lára ẹgbẹ́ gbẹ kótó wọn gbẹ láì wá mọlẹfìkì lẹwọ tí wọn mú títí mọlẹfìkì tí wọn bá fẹ́ẹ̀ tún mọlẹfìkì tẹgbọtẹgbọ òkété wọn ò ti sàpẹrẹ àyàfọwọ́ká mi ká òye òkété lọ́dí má bẹ̀rẹ̀ jẹ́ wá ẹ̀rùgbà tí alùpùpùpùlá ń lọ yí pé bí ẹ̀bá rẹ̀ kọrin balẹ̀ kó má tẹ́wọ́ ìgbésà ọ̀sán ìkàlì ìpájọ́ ọ̀dà ni ọ̀rọ̀ bí ẹjọ́ ọ̀dà ni lẹ́yìn pé yóò fi tẹ̀lé kẹ má tẹ́wọ́ bí ajá ti máa ń tẹ nígbà tó wà rẹ̀ kọrin ìlànà tọ́lọ̀ ọba kọ̀ káfà lórí òtún wọ́n lè ní ọ̀pá àbájá lọ́wọ́ ọ̀jà ayá ilé pasúlẹ̀ ọjọ́ kan aláì lọ. ọjọ́ ọ̀pá àbájá lọ́wọ́ ọjà ayá wọ̀ àtàyà àtọ̀bọ ìnàkí àti akíkì tó ń bẹ̀ wá pátá ẹ̀yẹ fún ọ̀rọ̀ ìjọ kẹ̀kẹ́ mẹ́. kí ló fà á àwọn àfáàmù sàp ọlọ́run bá sọ wọ́n di ọ̀pọ̀. ọlọ́run ò ní kéjì àwọn tó ń bínú sí sẹ́dá àti àkókò jáde lọ́lọ́run kéjì ẹ̀dá àkókò jáde wọn bá rí ẹbí rẹ sọ nípa bẹ́ẹ̀ àlùkò sábà kì í gbòòrò yẹn lọ wọn ah, bá yẹ ju ìdọ́dọ́ bọ́ ní ìyàbá lè tòsí alẹ́ tòsí fún olóbi lọ́bẹ̀ yẹn pé ó kú pẹ̀lú kó jí kú bẹ̀. ìyẹn lè jà wẹ́rẹ́ bí ìlọ fara pẹ̀ fún mẹ́tọ́ sọ pé ètò ń jẹ lé bẹ́ẹ̀ lọ́ba jẹ lóko lọ́yẹ dá wọn orúkọ rẹ̀ orúkọ yẹn nìkan ni àgbọ̀dọ̀ jẹ. ìbí ìtọ́ba yàtọ̀ sí bí eh, ọ̀yà ní kíní lọ́fàjà pa ajá rẹ̀ tó ti tọ́lẹ̀ pọ̀ ní ọwọ́ àwọn òbí sùn láì tó lórí bí ọ̀nà ti gbé lọ lórí bó ti sùn pé kọ́lọ̀ pa ọba náà ti tọ́ lẹ́tọ̀ èyí ló súnmọ́ yẹn ni pé kò ní jẹ kò ní jẹ látàkà ló fi ilẹ̀ ká ti ṣe lóṣù ká tó bá ti ẹnu bí a fi wálẹ̀ ìwálẹ̀ ní máa fi wà fún yẹn ẹ̀yọ́ tẹ̀lé ẹ̀rọ tó bẹ̀rẹ̀ lẹ́yìn náà ìdílé ọmọ yìí àwọn yẹn jẹ jẹkújẹ wọn jẹ kú kódà wọn máa jẹ kú tèkó àwọn pété kó òun tó kéde tọ̀dọ̀ wá bí báyìí ọkọ bàbá tó ti kódà ìmọ̀ ọmọ mi máa ń bẹ̀ ọmọ kékeré tó ń bẹ̀ àwọn èkó yìí ìdí ní onídìgbé sàlàngàrí ní ìkànnà àwọn òkè afá wọn kò gbére gbé àwọn ẹbí lẹ́sìn níbi ẹ sísọ lọ ẹ̀rọ báwa lò sí ẹ̀rọ kan lẹ́sẹ̀ yẹn ìjọba orí mójú tó láti jọ yìí ibi tí wọ́n bá ń gbé nìyẹn kódà pẹ̀lú òkú ọlọ́run wọ́n yìí sákúnyẹ̀ láéláé ẹ̀jọ̀ ọba àdìbí táwọn olóko bá fi rí báyìí lẹ́sẹ̀ ní sáfọ́ wọ́n bá ti kó kòtò ìdúkẹ́kẹ́ báyìí lọ́dún ara rẹ̀ ti kó fún ìjẹkújẹ. tọ́lé owó fìtìw kíkiri wà lọ́sọ̀ máa ń sọ́lá ìlọ́wọ́ sọ̀dù kúrẹ́ torí ohun tí ó wúlò rárá. Sàwa ní jẹrẹ ká lọ mú àwọn epo ìgbó bàbá rẹ jẹ jẹkújẹ bá ìwọ rẹ jẹ jẹkújẹ. mo lọ wọlé láti ìkóró yọrọ ní jù sí wọ́n lójú òsì wọ́n lè kú sí wọn. àtẹ́jọ́ adékun kan ẹgbẹ́ yẹn lè kẹta sí yẹn àtẹ́jọ́ ìjọ náà ní ẹ̀dá ìjọ náà àdéhùn bàbá pàwọn náà gbogbo bàbá bá rí ọ́fẹ́ pọ̀ sí ìjọ èyí tó bá wọnú ibùsùn ẹ wá lókun ìyẹn ló máa fi lẹ̀ jẹ ọba ti lọ sùn lórí bẹ́ẹ̀dì ẹ̀ máa fi lẹ̀ ajá tó wá kí ẹ nìyẹn ọ̀sán sálámọ̀ ìjọ kejì nígbà yẹn ló ń tẹ wá nǹkan ní ìdí ìṣẹ̀wọ̀n pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló yára ní ìṣọ́nà mọ́ àlùfọ́lá obìnrin kan tọ́tẹ́ ti ọ̀pọ̀ ẹ̀ wá jáde ọ̀pọ̀ ẹ̀ jáde nígbà tí rẹ̀ tó ṣe báyàwó tó tó tẹ̀ lọ́dẹ yàrá kí tẹ̀lé mo rí ìwọlé ìyẹn bá wọn ní ah, àmọ́ bóyá lọ kọ́kọ́ kú ni méjò yàtọ̀ péjọ yẹn ìgbà tó wá gbọ́dọ̀ ẹni nígbà lẹ́yìn sọ́mọ mọ́fà ọlá wọn á níbẹ̀ àwọn ọmọ yẹn ayáàrùn jọ ló tó wọn gbà ẹgbẹ́ àwọn wọn pọ̀ sí mọ̀tí náà níbà yìí àwọn ni wọ́n ti bẹ́ẹ̀ ni wọ́n wá sálámọ̀ sí ọ yẹn ó sì pa sẹ́ni kó wàá jẹ lásán ní kéde àlejò torí pé ìdádọ́lọ́wọ́ tí wọ́n wà fúlẹ́sìbù lẹ́ máa ń gbé àbí wọ́n fúyẹ́ wọ́n fẹ́lẹ́ àbọ̀bá bí lè wò ní wọ́n gẹ́gẹ́ wọ́n máa dà inú nǹkan tó máa ń dà wọ́n máa ń da wọ́n máa ń da ìjọ nígbà mi wọ́n da ìjọ ṣíṣe náà lè kìlọ̀ fún wa ìgbé tí yẹn bá fẹ́ lọ sí ìgbọ̀nsẹ̀ wọ́n gbọ́dọ̀ lọ yàgbẹ́ sínú ìta àwọn yàgbẹ́ sínú sáyé jò rírẹ̀ lè yí. wọn lọ yà gbẹ sínú sáyẹn ju òwú yẹ bá ó yẹ lè dàrú lọ sílé ìgbẹ ọkọ báyìí ó lè yí lórí torí a ti sinú bí ike ilé ètò òwú ọdẹ wàá yà gbẹ sílẹ̀ bẹ́ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ sáwọn ọbẹ inú gbóbi tó jókòlọpọ àlàfo àwọn àwọn ìjìnlú wà bẹ́ẹ̀ ẹlẹmìlẹ gbóbi gbọdọ yọ bàtà sílẹ̀ látàkì làbàbà jó ilé yẹn lè dàrú wọ́n kàn máa gbé lọ lé àwọn tó ń ṣe ojú àpò ìlú ọ̀pá kan fà lọ́sẹ̀ lórí bá lọ yá àgbẹ̀ bẹ́ẹ̀ ni ọba kó sòkòtò rẹ̀ yóò ti dé fìlà wálé. àádúródé ìrìn lọ́rùn gbọ́dọ̀ yá àgbẹ̀ rẹ̀ ẹ̀ kí wọ́n á ṣe nífẹ̀ẹ́ sòkòtò dérí. lórí lọ yá àgbẹ̀ sí mo sà àgbẹ̀ sí mo sà. ìlúyẹ́ ti gbọ́dọ̀ sọ gbogbo àwọn ìkàrẹ̀ dáadáa. sọ́ńgbó láti lọ wọn ní ká torí ká kọ̀ rẹ bẹ̀ pé ọ̀jọ̀gbọ́n ọlẹ́jọ́ sí wọn alẹ́kùn gbogbo ẹ̀ náà ká má lè tẹ̀ra àwọn òbí ọ̀gbọ̀n lè kẹ̀kẹ́ tẹ̀ra wọn wọn lè jó sí wọn alẹ́kùn sí èkó ọ̀dà náà rẹ̀ lẹ́sọ̀ jẹ́ ni. àdúgbò léwúrẹ́ léwúrẹ́ jọ àbí bò wá ní. ṣùgbọ́n ní sọ́dọ̀ lọ́wọ́ àlùkálá sí àfún ọ̀yẹ́ fa ọmọ agbójú gbò ló sì sọ̀rọ̀ lórí mọ́fẹ́ ẹni yìí mo ti fojú fo ohun tó ṣe àtúwà dáadáa tí yóò fi fẹ́ẹ̀sì ni ah, wọ́n jà àti lágbájá ló ti bẹ̀rẹ̀ ni wọ́n lẹ́yìn ìgbà tó gbà pẹ̀rẹ̀ tó tó wá sí dáadáa mi fẹ́ẹ̀rì ìròyìn òjíṣẹ́ ọlọ́run tó wà nínú àwọn tó ti a wọlé àwọn ẹlẹbi ha kí ẹ bá dẹ jòrò kí ẹ lò ọ̀pọ̀lọpọ̀ wá ẹ ṣàkíyèsí tẹyà ọ̀pọ̀lọpọ̀ wá ẹ ṣàkíyèsí ẹ afọdà ọmọdé sọ ibùkún náà bí ẹ tààlẹ òkú tààlẹ torí ikọ tààlẹ wọ́n sọ àwọn ẹ̀rẹ́ yẹn téèyàn ti sùn tó nílẹ̀ àká ìdókòwò máa abo yẹn ẹ abo yẹn mo lẹ sọ nílò aka ìwé ju o ẹ mo nílò aka ìwé ọkẹ ìwé o ẹ wà lẹ bí ọjà ajé yẹn kẹkẹ òní là aka ìwé ju o ànábi sọlọ lọ àlùsálà wọn a máa jó òrò títì òrùsálà nítorí àwọn ọ̀gá tó wọ ọdún tó ní ìsìn pẹ̀lú àwọn àwọn ará lé wọ́n sì jẹ́ ọ̀sán yẹn. ìṣòro yìí ti kìí ṣe kéèyàn máa tẹ́lẹ̀ wọ ọmọ ẹ̀wọ̀n ìyẹn ní ògbé jíròrò wa àwọn ọ̀gá tí wọ́n tẹ̀sọ́ bá ara wọn pé àmì ìwù kan làwọn wọ́n máa ń béèrè kékeré lọ lé tẹ̀síjà tára lé ẹ̀dá kò kí lọ́tẹ̀ yín pẹ̀lú ìwà wọ́n yẹ wá nínú ṣáwàrà lọ́dọ̀ yìí láwọn àbá yìí ṣe ìdádẹ́ sọ fún yìí tó ló gbọ́ ìjọba yìí ṣẹlẹ̀ fún mi mọ́rin lórí ara lé mi fèsì ní pẹ̀lú bó ṣe. lóòótọ́ àwọn bí máa ń gbé gbọ́nú àwọn ará lé wa bí àwọn ìyàwó wa wọ́n bá wò fún bóyá kì rí ìyẹn tu ilé ẹ̀sìn bẹ́ẹ̀. àwọn kẹ̀kẹ́ mẹ́rẹ́ bí ẹ̀ lè lu pọ̀ ọlọ́run bá tó sáǹdà tó ní làákàyè tí bí ọba bá tẹ̀ àwọn kẹfẹ náà wọn ẹlẹgbẹ́ ayé ó rí wò pé wò ké wú eré ẹsùn ló mọ wọn máa bí lèkè kí wọn fẹẹ ní ìwà àwọn ará lè ní wọn bá ti ṣe kí ni wọn ni wọn bá ń ṣe sẹ wọn bá ti ṣe sẹ ni wọn bá ń ṣe sẹ náà aha tọ tọ bá ti ṣe sẹ wọn bá ń ṣe sẹ sọ wọn lè láwọn ti tàlíwò láwọn. ثم توافق عليه ìyàwó ní tí wọn tí o sọ ojú wa la. iye lọ́yẹ̀ tí yẹ bu wa ti gbé yẹn yọ máa béèrè pé báwo sí wàhálà pẹ̀lú ìyàwó ẹ̀. yóò bu wa ni káyọ̀ bu wa kò sọ̀rọ̀ rárá ìyá ọdún sọ lélẹ̀ ìyẹn dẹ̀ lágbára kéèyàn máa lọ fọ ọmọ ọ̀dẹ̀ ọlọ́ọ̀dẹ̀ ìdájọ́ tí wọ́n fi lọ. má fi lọ bí dájú àgbẹ̀ ọ̀dọ̀ fún ìbú sí pé abúlé lẹ́gbẹ̀ẹ́ kìíní kan. kí ló kí wọn pẹ̀lú mi wa ẹ̀yẹ́ lè fẹ́ mi lọ́wọ́ àti ẹgbọ́ ọ̀rọ̀ àbá yóò lè wọ̀ ìgbàdé wa jẹ́ lè fọ́ mọ́tàlásì ọ̀tọ̀ sí lọ́wọ́ ajẹ́ kìíní ẹ wá lè ti máa bọ́ bọ́ọ̀lù wa bèrè kí wọ́n kẹ́yìn pẹ̀lú mi. tó nípa bẹ́ẹ̀ àwọn tó yẹ wọn bàjẹ́ rọ̀ àwa làbà àpèsè mẹ́ta èyí odidi onílàkà ìwé ìdúró abo yẹn onílàkà ìwé ìdúró ìyẹn tí òjò ti rárá èyí tí ìyẹn tẹ̀lé ibi ìgbẹ́gbà onílàkà ìwé ìdúró yóò tẹ̀ máa tẹ̀sẹ̀ pọ̀ jù. ọlọ́run tẹ́ bá ń ta àgbàkà ti fi ìdúró báńdà báńdà lè lè lè sèkárà. المشرع أي في الله مولى الله سبحانه وتعالى صلى الله عليه وسلم كلمة أبي هو مش أنا وجه لي حاجة استخارة الله مش أنا وجه حاجة استخارة في الجوز ولا جوز ما استخارة الله mo rí ọlọ́wọ́ bá lórí ẹ̀ méjèèjì ẹ̀ mùsùlùmí méjì ẹ̀. wọn lọ lọ́wọ́ sọ pé fáàfù àdùn wá tẹ́sẹ̀ láwọn kò ṣàwé òkú fìlàmù. ọlọ́wọ́ sì lè àtẹ́ bí ìbójú kò fún ọ. mo lè tún wá kórìí jẹ́ ọlọ́wọ́ wọn ọwọ́ apá wọn jíròrò nínú àwọn àlámọ̀rí gbogbo. wọ́n lè bẹ́ẹ̀ lọ́pàá ọjà ní òjijì ọ̀nà sọ́nùmọ́ àtàlá. tọ́rọ̀ bá ti tẹ̀lé báyìí àgùsọ́lá máa jíròrò ni. tọ̀fìyí ìbẹ̀lẹ̀ kúló bì í. láti lè jẹ́ jíjọ àwọn mùsùlùmí máa tún sí ní àwọn sàárà. àgùsọ́lá nìyá ni kì í ṣe mùsàbítù ráì. Hmm. حكومة جماعية حكومة دكتاتورية، قد تقرر autocracy system àbí president democracy ń bẹ kì í sí gbogbo gbà àwọn ọ̀kẹ́kẹ́ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ àlù agbára gbà ni à ń faláwo níbẹ̀ lọ́ba dọ̀rọ̀ wáyé yóò fi ní yẹn mi di ọ̀rọ̀ yìí ó sì rí mi. ẹ̀dí ní èdè sọ̀rọ̀ wáyé akọ́sálá máa lọ sí ọ máa lọ sí gbogbo ọ̀rọ̀ kéèyàn. ìjíròrò máa wà bẹ́ẹ̀ àwọn ìdálẹ́yìn máa ń sọ wípé ìdàgbò kéésì àwọn ṣúrọ̀ ní ṣùgbọ́n tó bàjẹ́ náà ni pé ìṣòro bá pọ̀ sí kì í ṣe ṣúrọ̀ lóòótọ́ ìjíròrò wà bẹ́ẹ̀ sọláwó ni wọn máa ń lọ pé àṣúrọ láti dẹmọkìrátìyà ọ̀rọ̀ ìjírò là ń sọ àwọn tí yẹn ní ma bá jírò wọn gbọ́dọ̀ lọ́gbọ́n àwọn eléyìí tó wà ní àwòsí yẹn ọ̀pọ̀ kòkòrò ló pọ̀ jù ẹlòmíì gbò kòkòrò ẹlòmíì gẹlẹ́dẹ̀ ẹlòmíì gbò bí sùkú gbẹ oríṣiríṣi jáfùjáfù bí olóbìnrin sùkú gbẹ ẹlòmíì fẹ́ ọkùnrin ẹlòmíì sì mùsùlùmí ìjírò ìwà ni wọn lọ sojú àkílà yẹn yóò wí fún òun lè wí kẹ kẹ sínú ọlọ́wọ́ odò tí ẹ bá kẹ parọ́ kẹrì yẹn jẹ ló olùdè pé kẹfọ kéésì bá ní ẹkọta ọta náà ní ọsọdẹ kẹkẹ tó fi dá ọsẹgbẹ kẹkẹ tó fi dá èyí ti nàìjíríà nìkan wọn ti lò ó òdìrẹ káàkiri gbogbo ayé lẹsẹ ọlọ́wọ́ ti di òrìṣà tó ṣe yí pé yọ̀ọ̀dájú. العالم أسفاره ده ممكن تفكر وانت تكيد أوريشا وتقول وانبا لفا لفا باي باي ẹgbẹ́ àwọn bíi tẹ́lẹ̀ lérò náà lórí àwọn ayébí láwọn ilẹ̀ lábáàlẹ̀ lè ṣòro ṣe ti káàbù náà kàlá rẹ̀ táwọn wèrè bá pé bo wèrè ẹgbẹ́ wọn kó làwọn tẹ̀ka fún kàlá rẹ̀ wèrè òde kó tó ń kérésì jìnnà àwọn ti jẹ gbogbo àwọn wèrè wọn kà fẹ wèrè wèrè láfẹ wèrè dẹgbà dẹkọ wọn jẹ dàbí kéwì wòlé wọ ayé wòlé wọ kópa wòlé wọ sẹbi ẹni sọ amẹnà wòlé wọ kankan lórí àná tọ àwọn tó yẹ bàbá abájọ adódúbọ alẹ sí adélàkàì. so anabi sọlọ lọ àtàlà ìwà bàbá àwọn sàhábà jùlọ sínú alábọ̀ ní mo bá ti ṣẹlẹ̀ ìkàpọ̀ yìí bá lè kúrò bí káàdì lè jẹ́ kẹ́mi wọ́n ti kiri o kọ́ kẹ́mi wọ́n kẹ́mi wọ́n tó kiri wọ́n tó. àyùṣà tọ́lá kò ìfàlú rẹ̀ kó fi lè jásí para wọn jí pépé nítorí ọba bẹ́ẹ̀ tó torí o tí o máa wá ní ìwọlé yìí pé a ìlú yìí ní kábẹ́jì ní ẹ̀wọ́n dà o àjọ sọ́ọ̀nù àjọ sọ́ọ̀nù tó bá fẹ́ gbé ẹ̀gbẹ́ ẹ̀ ká dúró fọ́mọ rẹ̀ àwọn yẹn kí àdé. tó nípa bẹ́ẹ̀ wọ́n nígbà tó sọ̀tàn láti fi bá wọn jíròrò níbi ogun bá dárẹ̀. alọ́ ìlànà tó fẹ́ àwọn kìíní yìí wọ́n ní aṣọ akúfẹ̀ yìí wọ́n tó ní aṣọ. bóòdì ká ẹ̀ ń dà wá láwọn nígbà jà ẹ̀jẹ̀ ká ló ń mójú oyè ọ̀wá nípa ẹ̀sìn tọ́lọ́wọ́n bá ní ká sí ẹ lórí tàbí ká máa ká máa sí lọ́wọ́ ààrẹ gbọ́dá abátúkọ olùkùnrin atúwádúkọ olùkùnrin ẹ bá tún máa halẹ̀ lọ́wọ́ adébẹ̀ wọ́n bá tún lọ́wọ́ kó fi bíbí ti ọjà wa láti ṣáàbù tí wọ́n bá ti gbọ́ báyìí ẹ mọ̀ bí àwọn àwọn tó lọ sí fàyàwọ́ ẹ pé tí wọ́n bá ń pọ̀ ọ̀bọ̀ kẹlẹ dúpẹ́ lórí o àgàgà ọkọ̀ mi lè tó àwọn èèyàn náà máa ń ka ìgbà pé one thousand náà ni tọ́ba ọkọ̀ tìjà tìjà ni tìbínú tìbínú kìdí tí èsèré àwọn irú àwọn àwọn àbúrò ìhánilá àwọn bàbá wọn bá ń padà sọ́dọ̀ wọn náà àgbẹ̀kẹ́lẹ́ ló sọ̀rọ̀ tí ọba sọ̀rọ̀ yóò jìyà ọ̀kadà ni o tuntun wọn sàkiri wọn wí yéré èyí táwọn àti nínú akó owó kolo owó kolo ọkọ yẹn wọn máa lo agolo wọn máa lo agolo wọn máa di gbogbo wọn máa ẹ máa fi wọn fún ọkọ tó lè pé ọba kọjá tó lè jẹ́ làkúbí olè tó wọ́n náwó àti òtítì kọjá bẹ́ẹ̀ fífi ìpáyé fífi wọ́n ti tó kó kẹ̀yà lẹ́sìn. tó lọ fún ní sáwọn ìlú ẹkẹtù wọn padà tó kú lọrọ agbára ni owó ní tó tọ tó kù kàkà tó kù àtẹwà tó wà kọjá ní wọn sílẹ̀ kó bí ìṣẹ̀lẹ̀ tó àrí ok ìṣẹ ọlọ́pàá sọ fáwọn oṣù ní pẹ̀lú bóòlù ọ̀rọ̀ ti di láti. Thank you ṣé ká lọ báwo ká lọ pọ̀ lọ àìgbọ́n nìkan ní ibi ká sí bọ́lọ̀ nílé ẹ̀rí kí ló wá ní wọ́n sọ fún àmì ọ̀sán lọ. wọ́n ní ìròyìn ìjà lọ. sùhàn wọ́n ní ìròyìn ìjà lọ. ṣé. لو استعرضت بنا عرض البحر أوان قالوا كانوا يجدوا لقطعناه معك توني بدو لو كنت بايو عاد يقوم حتى يوم ولو سلت بنا إلى بارك الجمال لصلنا معك kódà kó ti máa yẹ tó tiẹ̀ sùn ló ń sọ̀rọ̀ pé pé bíi tí o ṣe wọ̀ ni. àwọn òní kan mọ̀ báwọn ọ̀jọ́ musa sọ fún musa pé. wàá lọ àtẹlẹ́dà rẹ̀ tó máa lọ sí ìjà yìí sẹ́ẹ̀ bàjá àwa níbi wọn bá ti jà tó wíìlì tẹ wọn á ké sí à. ṣùgbọ́n o dáwọ́ òwe ìjà ni pé. ìrà nẹ́bí máa lò tó àá wà pẹ̀lú ẹ̀ bá ọba wájú ó wa bá ọwọ́ tó wa bá ọwọ́ tó wa kọ́dà tá a máa ọ̀rọ̀ bá dùn pọ̀ ẹ̀ balóbi wọ́n pè balógun balójú balójú tó wọ́n pè ní balógun wọ́n ní jáde wọ́n ní ẹjẹ́ afọ yìí má bàa gbalẹ̀ wọ́n sì ti balógun ah, àti balógun ní ẹ̀gbọ́n yìí kọ́ rẹ̀ padà ájà ni ọ̀ wọ́n ní kí n ṣe ẹ̀ nìkan. ìjíròrò bí sáǹsì sálámù bá wọn jíròrò tó tún bá wọn jíròrò pé kọ́ ayélujára kó lóṣù náà ń bẹ̀rẹ̀ gbòòlì ibùsọ̀ kalẹ̀ wa. أتى أشار المنذر أتى أشار المنذر هنا أمر المعنى ليمون يتقدم إلى أمام القوم wọ́n lé lẹ́yìn ẹ̀sọ́ ikú lé kó wọlé pé káwọn lọ bọ́jú wájú àwọn ọ̀jọ́ fún kí lè kú jẹ lọ owó òun mọ́ rẹ̀ nìwá. وشاورهم في وجدي في أن أن يقعد في المدينة أو يخرج إلى إلى لأبيه. kì í ṣe yẹn nìkan o. wọ́n nígbà tó kó di àfikún fún àfẹ́jù ògùn fún àwọn sọ̀tàn láti bá wọn jẹ́wọ́ pé ká pé ká dúró sí mọ̀dínà àbí ká lọ báwọn ọ̀tá. ọ̀pọ̀lọpọ̀ wọn bá ní ẹjọ́ lọ bá wọn. òjíṣẹ́ ọlọ́run jáde lọ bá wọn. بسبب الثمار في مدينة حامحة معهم. يا طيب. في مصالحة العذاب بثلث ثمار المدينة أعمالي مالك يسيرك أنت صلاة سيجور سيجور أخندك وسيجور جوهرة wípé ṣé káwọn gba àtúnṣe àwọn àìsàn àwọn ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n kú sí pàpàlẹ́ alórí ètò ló fi sì mọ́rí mẹ́dínà àmọ́ èdè pẹ̀lú ọlọ́pàá tírì nínú èso tí ń bẹ ní Mẹdínà lọ́dún yẹn. àwọn àfa àwọn asáàdù méjèèjì sọ pé òṣèṣe pé àkùnrin Ọlọ́run ti rọ ọ. àfa àwọn àwọn ọ̀daràn burúkú tó ní bàbá léwa lórí rẹ̀ wọn lọ bá kí nínú èso Mẹdínà àfọ lọ́dún yẹn kò sóòtú níbi ọba àwọn ọmọ àwọn ọmọ. àwọn àfa asáàdù méjèèjì ta ọ. sáàdù bùnú ọba ní kùrẹ́ ìrọ̀ ọ̀sàtà kọ̀ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni sáà dùgbò nàrọ̀ báyà ọ̀dẹ̀fọ̀dẹ́ dálẹ́ ọ̀fọ̀dẹ́ rẹ̀ dálẹ́ èyí tí ọlọ́run bá kọ̀ọ̀rọ̀ yẹn ti tó sọ́kà rúdẹ̀ rí lọ. lọ́jọ́ ogun ṣùdẹ̀ ìbí ìyá gan ó tún bá wọn ṣe ìjíròrò. ìgbé àwọn ọmọ kéékèèké àwọn ọ̀ṣẹ́ wọn. pé káwọn ọdẹ kiri ọ káwọn káwọn fi wọn lẹ hàn ní kiri káwọn ṣe. lọ́lá ó sọ yìí. الصديق الصديق إنا لم نجي لم نجي لكتاب أحد وإنما جئنا معتمدين. wọ́n قال afa kiri wa sọ pé kìí ti pa wá jà ṣùgbọ́n àwa láti wá ṣe kéde o àwa láti wá ṣe fúnmọ́rọ́dù. àbí ká sọ wípé à ń sọ̀tọ́ lápá ojú òrò sí ayùmílà aláàzàrà rẹ̀ òṣèré pípé ṣé àwọn ọmọ àwọn ọ̀sẹ̀kọ̀ yìí ṣe ká kó ọdún gbé ẹ̀kọ́ yẹn lẹ́rú. bàbá ti wà lọ sọ ìbí kèké pa àwọn abẹ́lẹ̀ kẹ̀kẹ́ jà àti wà fọ́nmọ́rọ́dù. àjẹ́ bá wí lánàá fọ́ọ̀rọ̀. وقال قال صلى الله عليه وسلم في كتاب الحفظ أشيروا على معشر علي نعم أشيروا علي معشر المسلمين لقوم أبنوا أهلي ورموهم ويم الله ويم الله ما علمت ولا هاي من سوء وأبنوهم بمن والله ما علمت عليه إلا خيرا wọ́n làdé mi sọ́nà lọ́wọ́ àtúntò ní àsìkò àdéhùn ìdí tí wọ́n dáadáa pààrọ̀ mọ́ ìyàwó Aisha wọ́n jẹ́ lọ́wọ́ tàlà àníhà. nígbà tí wọ́n gbé wọn lọ. àìsàn sálámì ẹ̀ ti lọ àwọn tí wọ́n á gbé wọn torí pé wọn ò sí ìsẹ́lágbà ẹ̀ wọ́n mọ̀ pé wọn ò sí bíbí ẹ̀yìn nǹkan ẹ̀ wọ́n á fi dọ́wọ́ ìtọ́nà àwọn sàhábà ìyẹn wá gbówó wọn gbọ́ fẹ́rẹ̀ ní Safwan al-Mu'attal ìyẹn gbówó wọn òrìgá ọmọlùmọ̀bí ni a ó là á ṣe ṣe sáwọn nìkan lè fi lẹ́rí báyìí wọ́n ní torí pé ó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ ọgbà ìṣèjà wọn ọmọ ní kí kí wọ́n tura lọ. Wọ́n á sọ gbólóhùn kan ju pé ọkàn jókòó sẹ́yìn lọ. Ìyàrí pé ìjókòó wọ́n ṣe ṣáàrọ̀ pípọ̀ bọ́ sẹ́yìn. Wọ́n fi gbé wọ́n dé ọ̀dà àwọn ọjà ìṣù pẹ̀lú bísí aláwọ̀ sọ́lọ̀ lọ́wọ́ àrẹ sọ́lọ̀. Àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí sórí sí i pé àṣẹ́wò ni àwọn àrẹ Ọ̀rọ̀ yẹn wá lágbára. Bísí aláwọ̀ wá béèrè ìmọ̀ràn òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àtàlà ó béèrè ìmọ̀ràn nígbà tí tẹ́lẹ̀ yẹn tẹ̀lé pé ẹ̀yin mùsùlùmí wọ́n fẹ́ kẹ́ tọ́ka ìyẹnì pé mo ń wá ìjíròrò yìí nípa àwọn èèyàn kan tí wọ́n lé ara lébi lóko sí náà mo bá fọ́ lọ́hùn búra èmi ọ̀bọ lábọ́ mọ́ àwọn ará lébi àbùdó òbímọ èmi ọkọ ìmọ̀ wọn bá gbére kò sí ohun tí mo bọ̀ pẹ̀lú wọn ju eré lọ wọn lọ béèrè jùlọ lọ́wọ́ àlè wọn bẹ́ẹ̀ lọ́wọ́ mùsàlù ìjíròrò yẹn ní pé kí káwọn yọ̀ǹda àìsà lórí ọlọ́ọ̀tàlá àdìsà. فكان صلى الله عليه وسلم يسامرهم في الحروب ونحوه ẹ̀rí ilé gbogbo ẹ̀ láti kú wáyé kó tó ní ṣe pẹ̀lú kó tó ní ṣe pẹ̀lú ara bí ẹ bí ẹ fẹ́ kọ́ ìyàwó ìyàwó ẹ kọ́ sàkárì ilé ìdàgbé lẹ́rẹ̀ láì sàkárì àwọn tó súnmọ́ ní òní mọ̀ yóò fi jì wọ́n bá gbọ́ kó ti lọ. kí ló dé ẹ jẹ́ òun àti sàwọn ọkẹ́ fún mi ní ìfẹ́ ìfẹ́ ọmọdé nìyẹn. ewu tó kà sí ẹ ti lè má sọ lórí kẹfẹ ẹ kí ẹ wà lóko sọlá pé pé wàá yí sọ̀kalẹ̀ tó ọjọ́ sẹni tó rẹ pé tó rí alẹ́ sọlọ sọlá nípa ìṣẹ̀lẹ̀ yẹn ìpè àwọn máa máa yọ̀ǹda àwọn ìṣà pẹ̀lú tó ń sọ yìí ọ̀rọ̀ yìí náà rújú àlè díbẹ̀ ni àlè díbẹ̀ kọ̀ kódà bọ́ jẹ́ ọkùnrin mọ̀ tó wà bọ́ sáré tó bá kórè bò ó yíra padà díẹ̀. wọ́n á sọ fún yẹn pé ìyàwó pé ọjọ́ pẹ̀lẹ́ nìkan yẹn ọba bú ẹ̀rì. òwe sì bẹ́ẹ̀ lẹ́yìn láti rí i pé èèyàn ní àdébí sọ́lọ́mọ àṣìlá ọlọ́run kẹ́ fún wọn ní àríyẹ ọlọ́run ò kẹ̀kẹ́ ẹnì kan sọ yìí pé ibi tí ó jòrò lé lórí òun ni o tó ṣe pé wáyé ọba wa lórí ẹ wáyé ọwà nígbà yẹn kó tó padà dé kọ́lọ́wọ́ bá dá sí i pé ìyàwó àyíṣà ń kọ́ wò ó kí ń ṣàṣẹ́wò kò sí kẹ̀kẹ́ ní ìyàwó àdébí ọlọ́wọ́ ọba tó yà ṣẹ́wò kódà yẹn lórí àwọn ìyàwó àdébí tó rẹ̀ káàdì dáàbòbò ọ̀tọ́lọ́run wí ìyáàdà fìtì kì í ṣe ìyáàdà pé bọ́yá àwọn sọlá tó máa ń jíròrò nípa àwọn ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ibùdó náà já ó yà láti nàbì fún yọ. ẹni tá a bá bá jíròrò ní àtọ́ pé afẹ́ lọ́dọ̀ rẹ o tí a bẹ afọkànbalẹ̀ bá afọkànbalẹ̀ sí ni tó bá sọ ká gbà lọ́lọ́wọ́ bá àdéjọ́ láti wá sọ yìí pé àtàwọn kùrù àlọ́ lọ́ọ̀ ìbáyìí náà ẹ̀ àwọn bá àgbẹ̀lú mọ̀ṣúra béèyàn bá ti ṣe ìjíròrò tán béèyàn fara ti ọlọ́run aláyẹ ti parí ọ̀rọ̀ pẹ̀lẹ́ lómi o ìgbà fẹ́rí ojú òwò ni pé tẹ́lá ti délé ẹtì pẹ̀lẹ́ kùtù béèrè lọ́wọ́ ìyàwó yìí nítorí kò fi ṣe kẹ́ ẹ ọ̀rọ̀ àti pẹ̀lẹ́ kùtù béèrè aláyẹ ò délé wáyé wọ́n fẹ́ búga tí ó ti láyè bí ẹ náà ti já ọkọ ṣòkòtò bá a máa ń dìde yà ọ̀rẹ́ bá bá a fa àgolo tó nke ẹsa ẹsa ẹsa bẹ́ẹ̀ tọ́lá gbára fọ́ padà sábọ́ ẹni tọ́lá lọ bá tó ń ṣe ìjíròrò pẹ̀lú rẹ̀ ẹ̀rọ ni ká gbàdé délébù rẹ̀ ti bí ẹ̀ mo wò bọ́ ẹ ti sọ ọkùnrin bí ẹ̀mí wọ́n á kọ́ fún un nígbà tí náà ìbí àwọn afẹ́ padà dẹrù mọ́ ihò tí ìyẹn bá jèrò lórí ọlọ́run sáà máa ń fi àgbájá àti lọ́pọ̀lọpọ̀ wà iye gbọ́dọ̀ yìí wọ́n ti túká lórí ẹ̀ tí ìyẹn máa máa ti báyìí ti báyìí tí ìyẹn bí lọ sí sí ẹni báyìí ó yí wọ yìí sábà máa ń rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà àyíwọ́. àyàfi tó bá jáde káwọn ẹni tó ń ṣe ìjíròrò pẹ̀lú yẹn wò ó ní ìlànà tó o bá dé ìhlà sẹ́mọ̀ yìí pé àyà tó fi wàlá ẹ̀yẹ̀rì mọ́ ní wàlá ẹ̀yẹ̀rì mọ́ ní kó ṣẹlẹ̀ àná kọ́ omi àlá àlá tàdínú àìdínú wọn á kọ̀rọ̀ oṣù tẹ̀kọ̀ wa. ìkórìíra àwọn èèyàn kan kó má gbé lórí bẹ́ẹ̀ ní ti dọ́gba ẹ ti dọ́gba dọ́gba yẹn gẹ́gẹ́ ló súnmọ́ ìpayọ̀ ọlọ́run wàlá àwọn èèyàn ẹni téèyàn bá wọn yí lórí ẹ̀ wọ́n lè ní ìkórìíra lẹ́bi tẹ́lẹ̀ nípa rẹ̀ àbí wọ́n gbọ́ kíní kẹtí wọn sùn títọ́ tó kẹ̀kẹ́ ń pa rẹ̀ tẹ́lẹ̀ kọ́ wa máa jòrò kọ́ fẹ́ bá dùn pọ̀ àbọ̀ fẹ́ pa kẹ̀kẹ́ pẹ̀lú ọ̀rọ̀ má bàa ṣe ọ̀rẹ́ mi yọ̀ rí báyìí báyìí báyìí ló ṣe rí kéésì tí kò ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò kílẹ̀ rárá tó o bá wá sí ṣe àlòkù tó o bá ní ìfúnra ọ̀ yóò ní wọ́n gbọ́rọ̀ ọ̀ bá àjọ ní wọ́n jù bẹ́ẹ̀ lọ èèyàn lọ fọ̀rọ̀ lọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala yóò sì sàkárọ̀ ọlọ́wọ́ dẹ̀ darí rẹ̀ rọ̀bà rẹ̀ di rẹ̀ ṣùgbọ́n tó bá ní ikhlas pé torí kìí ṣe pé wọ́n ní kò rẹ̀ nìyẹn irú tí wọ́n jẹ́ mọ̀ tó dájú tí wọ́n rí dòdò tó gbámú ni wọ́n sọ fún ẹ̀rọ òkúta máa ṣe ìjọba ọlọ́run bá ṣe àgbáríkà sí i ọlọ́run sọ pé fàyè dáhà ẹ̀ṣẹ́ kíni àtẹ́bí bá ti wá pinnu o bá ti pinnu tọ́ bá bá wọn yóò tún àlámọ̀ rí tọ́ wá sí pinnu lórí ẹ̀ farasí ọlọ́run níbẹ̀ àti tó tọ́ ti yẹ ọ́yá. tọ́lọ́ wọn ti fẹ́ sáwọn ẹni tí wọ́n farasí ọlọ́run ọlọ́run á sọ pé ní ẹ̀sùn kúmúlọ́ọ̀nù sọlá ọmọ nígbà lẹ́sùn tọ́lọ́wọ́ bá bá sàtìlẹ́yìn fún ibọ̀ sẹ́ni tí ó borí yìí. tọ́lọ́wọ́ bá bá sọ pé ẹ̀ látìlẹ́yìn lọ́dọ̀ òun náà tí ó padà wá fún yín látìlẹ́yìn lẹ́yìn tọ́lọ́wọ́ bá kò sí torí bẹ́ẹ̀ àwọn onígbàgbọ́ òdodo kí wọ́n ya fara sí ọlọ́run eléyìí náà jọ èyí tó ti ṣáájú tẹ́lẹ̀ wọ́n lè rí ìdàbí èyí tó ti ṣáájú lọ́rọ̀ ọlọ́run tọ́lọ́run ni wọ́n máa ń nẹ́sìrò ńlá mi rẹ̀ ìṣẹ̀lá ìlà àzízì ìlhàkìyìm. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ayé àtàkà tẹ́lẹ̀ níbi àwọn mọ̀lá ìjà tọ́lọ́run bá fẹ́ ọlọ́wọ́ ọ̀sàdédé ṣe bẹ́ẹ̀ kóbìlẹ̀ jáde olófin àti kọ́kà yìí fi balẹ̀ kọ́kà yìí fi balẹ̀ pẹ̀lú ẹni. bíbẹ̀ kọ́ ọlọ́wọ́ bá lè má wá láì ní sẹ́ẹ̀dì wọ̀lá ìkà torí kò síbi dé yẹn ti rántí lẹ́yìn ọlọ́wọ́ lọ ọlọ́wọ́ فليتوكل المؤمنون níbẹ̀ ni ó ti máa yé wa sọ́ra ṣẹ́ni nínú kẹ́tí jẹ́ ìbáda amúrù bẹ́ẹ̀ àṣẹni ṣé ọlọ́run ìbáda ni ilé ẹ bá ti tẹ̀lé má ti ilé ẹ bá jìnnà tó ṣe ìbáda. ọlọ́run lé àwọn tí wọ́n bá jó nígbà gbòdòdó tí wọ́n yà fara sí ọlọ́run ó fi ẹbí àtàwọn kúlù lẹ́wọ̀n nínú àdúrà ìrẹ̀ ìládàdì ìfarasí ọlọ́run nínú àwọn ọ̀rẹ́ ìjọsìn fọ́lọ́ ọba sùhánà nínú àyà mi sí fọ́lọ́ lè nàbí ká tún wájú. ọlọ́wọ́n bá sọ ojú ọ̀gẹ̀ bí áyà yìí ó dé bóyá wá pé àlùkò lóòlù gẹ́gẹ́ bá ti mọ̀ bí àlùkò lúlù kẹ̀bí rọ́tún ní kàbáyèrè sòrò bèbè ìlọ́jì ọ̀rọ̀ ogun mú láì sí ìpínlẹ̀ yẹn lọ́wọ́ ìka nínú ẹ̀kẹ́ ńlá ni. ìwà ti rú eléyìí kì í sí àdẹ́bì sallallahu alaihi wa sallam ìjà ìdí mi náà ní kọ̀mándà tí èsì ṣe pé tọ́lọ́run ṣe pé fàdébí kọ́ wá lọ mú kí tètè sábẹ́ni sọ̀rọ̀ wọ́n máa lọ. wọ́n lọ́rọ̀ lọ sọ pé ọ̀bá káàdì lè rẹ̀ ní yé ayẹ̀wò ọ̀rẹ́. adé òde ṣe anábì ọlọ́ọ̀bọ̀ ọ̀jẹ́ sí ọrùn burú yẹn ni pé kọ̀ lẹ́tọ̀ọ́ kó ti jàǹbá bí mo jáde ti ṣe tún nìyẹn. wọ́n láyà yìí sọ kálẹ̀ fi kọ̀tí fásitì nípa aṣọ kan tó jẹ́ pupa. Fúkì dáṣíyá ọmọ bá déré tí wọ́n sàfẹ́ fún aṣọ yìí níjọ́ ogun bá dàbí. Apá kan àwọn yẹn bá ń sọ wípé ọ̀sùnlá ọ̀yìn. Àwọn yẹn bá ń sọ wípé òjijì ọlọ́run ló máa sọ yẹn. Wọ́n lọ wá ń sọ̀rọ̀ yẹn lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run bá sọ ayà kalẹ̀ fẹ́ kó fẹ́ sọ. àní òfin fi kí àtẹ́bí ọba ó ti jàǹbá kọjọ́ òògùn mọ́. ẹnì yóò tọ́ba ti jàǹbá kọjọ́ òògùn mú irun tó jí mú yẹ á mú padà níjọ́ gbé ẹ̀yà báyìí ni àbúdá ọ̀dà ti báyìí ní sílímọ̀ ti ti gbà wá sílímọ̀ ti sọ pé àdìsọ hasan gbọ̀rí mú ni ilé iṣẹ́ dẹ́gbẹ́rẹ́ àfa nẹ́bí sọ́lọ́ àkálá ìfọ́mọ́ pé àdìsọ sọ́lá kì í so jàǹbá níbi ohun tó bá jẹ́ ànárẹ̀ àdìsọ sọ́lá kì í so oníjàǹbá nípa káfíń ọ̀rọ̀ ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́wọ́ àgbẹ̀ àdìsẹ́ mọ̀mọ́ yẹn glóòlù ẹnì yóò tọ́ba wa lọ sí jàmbá tó ti ọ̀rọ̀ ogun mú irun tó ti mú yẹn á mú padà á dá padà níjọ́ tó dà lọ ẹ̀yà náà. lẹ́yìn ìgbà yẹn á wá pé ẹsẹ̀ fún gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ohun tó bá ṣe àdẹ̀dẹ́ sàbòsí fún ọ eléyìí jẹ́ ìhalẹ̀ tó le koko ìlérí tọ́lágbára tọ́lọ̀ ọba ṣe fẹ́ni tọ́ba ṣe gbòlóòyìn. tó ṣe jàmbá àmàlà ohun tí wọ́n fi sọ sọ́lọ ṣe wọ́n ní súnà tí wá sọ́kọ̀ fún yẹn nípa ilé ìsúná àwọn àhàdé ti sọ́kọ̀ إمام أحمد وزغ على قدر مالك الأشجعي لا تدع عليه صلى الله عليه وسلم قال أعظم بفضولي عند الله ذراع من الأرض تجدون رجلين نعم تجدون رجلين جارين في الأرض أو في الدار wọ́n ní àwọn ọmọ ìkúlù rẹ̀ jàmbá tó tóbi lọ́dọ̀ ọlọ́run òun ní gbọ́kẹ́ ẹlẹ̀ ìgbọ́n ilẹ̀ kan ní ẹlọ́mú tó ṣe yí pé ẹ máa rí àwọn ẹni méjì ní ọjọ́ ọjọ́ aládùúgbò níbi ilẹ̀ kan àbí nílé kan. Àbára ẹ ló fi ọlọ́jì gbọ́kẹ́ mú nulẹ̀ rẹ̀. فإذا قطعوا طلقوا من سبع أراضين إلى يوم القيامة. ọba tí wàá lọ jí gbé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sì máa fi ilẹ̀ yẹn fún ma wọ́n á fi ohun tó jí wọ́n á fi fún afúnlẹ̀ bẹ́ẹ̀ni yẹn pẹ̀lú ohun tó jí tí ó jù gbọ́kẹ́ lọ wọ́n á fúnlẹ̀ méje mọ́ wọ́n wá fúnlẹ̀ yẹn mọ́ wọn ò ní túlẹ̀. títí yọ ọ̀gbìn náà lọ́sẹ̀ yàwó. àdéhùn Ahmad rahimahullah lórí wípé àdéhùn lóòlù ẹ̀sẹ̀ ńlá ni látọ̀dọ̀ àbí ọ̀rẹ́ ìsáàdé wọ́n lọ sí ọlọ́run sọ́lọ́ àtàlà ó lu arákùnrin kan nínú aláàbẹ̀ tó ń korúkọ rẹ̀ ní gbígbóná lòdìjà ó o. wọ́n ní èyí tí mo bá yín gbà wá ní. wàhálà ọ̀húndì àlè. gbàdébí náà ń bọ̀ yìí ni kó fún mi sọ sọ ní bá sọ wàhálà wàhálà Ẹ alẹ́ kí ìsìn òṣìṣẹ́ tó rẹ̀ wá wá sọ pé èyí tí wàhálà òfòdìyàlí èyí tí wọ́n fi sẹ̀kùn fún mi ni. èyí tí èyí ò fi jókòó sí lè bà bẹ́ àbí lè yẹ. ẹni pọ́nrọ̀ ní lè jẹ́ kọ́ máa wá retí bóyá wọn á fún lẹ́kùn tí ń wí ní àdúgbò ní fún. wàlẹ́dì náà fún muhammed biyadi láyà àtẹ̀há àdùnnìkùn nìyà ìṣẹ́yìn ìlàjà àdìyàwó ìyàmọ́ alárọ̀kọ̀bàtì àdébí sọlọlọ àtàlà ni mo fẹ́ ní sẹbi ní àdébí ń bẹ lọ́wọ́ rẹ̀ fúra ẹnìkan tó yóò ní mú kankan <laughs> nínú nǹkan tá a sàrà àtàdé ọlọ́ọ̀sọ àti ọ̀hálọ́ ọ̀mú mẹ́ àfi kó dé pẹ̀lú nǹkan yẹn jọ pé dàlù kìyàmọ̀ yóò gbé rùbọ́ọ̀mù jọ pé dàlù kìyàmọ̀. nǹkan ò ní bàá ń yọ̀rọ̀ láwùjọ bọ́ọ̀. ọlá ìfẹ́ ló jí gbé ẹ̀rọ bí làkú mi ṣe wúwo tó yọ àwọn òṣèré bí kò lè yọ òun mi kíra. ọlọ́gbọ́n ọkọ̀ mi kíra làkú mi lérò ọba ti kúlẹ̀ báyìí lọ́ba gbélé lọ́wọ́ kàyọ́kàrà ti dé ń gbé ọba àfẹ́ gbélé kó ọba ti di dáadáa kò ní ṣubú. ọkọ̀ mi kíra làkú mi òrù yóò kúlẹ̀ fọ yóò rù tiẹ̀. àlùsọ̀lá ń tọ́ka ẹgbẹ́ làkú mi ló arùn àkúrú yẹn lórí yìí yọ́n máa gé yọ́n máa gé gbòó ní orí rẹ̀ báyìí. àwọn ọ̀gá kọ̀ọ̀rọ̀ tàǹdà wà. tó bá yẹ pé máa dùn lójú màálù yẹn ló máa dún mẹ́ẹ̀ lórí rẹ̀ lóhùn tó kilẹ̀. tọ́ba nàìjíríà ti gbé ṣáàtù lójú ṣáàtù ọlọ́gbé àgùntẹ̀ àgùntẹ̀ náà ti mẹ́mẹ́mẹ́mẹ́ yóò máa ké lórí rẹ̀. wọ́n á ń sọ̀tàn láwa ọwọ́ rẹ̀ ọ̀nà ẹ̀gógè ọwọ́ ẹ̀ méjèèjì ó gbé sókè ó gbé sókè káàbírí afurata ìwúsẹ̀ yìí káwọn obìnrin funfun àbí òjijì ọlọ́run sọ̀rọ̀ àtọ́lá. ọwọ́ adé ọlọ́run tó kù jíjẹ́ o ẹni ọba jalè ó kú ọlọ́run báyìí tí mo jíjẹ́ àbí jíjẹ́ òwì lẹ́ẹ̀mẹ́ta. bọ́lọ̀ ọ̀rùwà mi ló dálé fún náà. ìṣàbùn ọ̀rùwà ọwọ́ àfi àlejò Bàbá Abu Humayd. Ó ní Abu Humayd sọ báyìí pé. Bọ́sùrọ̀ àìníyà. Ẹ̀sẹ̀mìyà. Ó ní ìyẹn ní ojú mi rí báyìí, etí mi gbọ́. Wọ́n sá lo bẹ́ẹ̀ dàbọ̀dẹ̀ sáré. Torí ẹ̀ lọ sí bẹ́ẹ̀ dàbọ̀ sáré. Ní ẹ̀rẹ̀ parí. Ẹgbàá wa mi sọ mi, àbúrò ta àtẹ̀lẹ́sẹ̀ wọ́n sábà wọ kìtàbù àṣìyàm lákòtò màámu kùn jábàl. màámu kùn jábàl ó sì jọlọ ọba rẹ mi lọ sí yàmà. wọ́n nígbà bá wa lọ ọba rẹ ti tètè pé ẹ lọ́ọ́ bá ń bẹ́ẹ̀ títí mọ́ rẹ lọ yàmà nìyà. wọ́n bá dàbí padà. tọ́ tọ́ ọmọ tí mo fi rí ó tí mo fi rẹ́ mi sí ọ. torí bá a ṣe rí ọ yẹn ọ gbọ́dọ̀ mú kẹ̀kẹ́ lẹ́yìn àyọ̀dá mi o torí kan bí lọ mú kẹ̀kẹ́ tó wò pé èmi gómìnà ni ọ ọ ti ti jàmbá o ọlọ́sọ̀ pé ọmọ yẹ kí ló rí àtìrí wọn ká láyà ọmọ yìí ti yá wa. torí bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe jàmbá jàmbá tó ṣe àmúdéjọ́ kí dàlọ́ kẹ́yà wọn. irú tó ṣe ń pè nìyẹn torí bẹ́ẹ̀ máa lọ sí tẹ́tí mo tó ń bọ̀ imam ahmed rahimahullah látọ̀dọ̀ àbí ìbúrẹ́ rọ wọ́n lè ṣe ọlọ́wọ́ bá dúró láàrin wájú ọ̀kẹ́ ọ wá sọ̀rọ̀ nípa gbólóòrin gbólóòrin lòun ní jàmbá jíjí nǹkan àmẹ́rẹ̀ ọ wá sábà rọrọ yẹn ó jẹ́ ká lámọ́ yẹn lágbára ọ wá sọ báyìí pé. láàrùn ìfọyánná àdókùn yẹ̀dí yọ́mọ̀lẹ́kìyàmọ̀ sọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan àrà àwọn kọ̀ọ̀kan àlùkò sálá ní bí ìfẹ́ bá ẹ̀sìn kẹ́nu yín tí ọ̀gbìn àlùkà mi ìfẹ́ rìn ẹ̀sìn yín tí ó di tí ọwọ́ agbẹ́rẹ́ àkókè sórí báyìí tí àkókè ọmọ aké lórí ẹ̀. tí ọmọ apàdùwẹ̀ ẹ̀ mọ̀ pé àkókè òwò lórí rẹ̀ tí ọmọ apàdùwẹ̀ kí òṣìṣẹ́ ọlọ́run la fi. nínú wa sì máa sọ fún pé ọ̀gbọ́n ọlọ́run ló fún ẹ lé mi ní ìdí kápá kẹ̀kẹ́ قال لا أنقين أحدكم يجيء يوم القيامة على رقبته فرس لها حمحمة. أنت سلام ní ìbẹ́rẹ́ ẹ̀rí kankan tó yẹn tí ó ti jọ́ gbọ́dọ̀ kíámà tí wọ́n á fi àwọn ẹ̀sìn òru tí yẹn ní wọ́n máa ké mi bí wọ́n á sọ fún pé àti ní kápá bá kù láyé àwọn tí ó dé sí náà sí tí ó gbèrú sọ̀rọ̀ ẹ adé rìkọ rìkọ bí àwọn ìwé pélébé àwọn dúkìá dúkìá tó ṣe pé yóò bá sì sí ń bẹ báyìí tí yóò bá sọ pé òṣìṣẹ́ ọlọ́run dákun ṣàánú mi ìwà òṣìṣẹ́ àti iṣẹ́ mi ní kápá kẹ̀kẹ́ pé mo máa jìyà lọ́dọ̀ ọlọ́run báyìí èmi ò jíṣẹ́ bọ̀ àdébí ìfẹ́ sì fẹ́ rí ẹnìkan nù yín níjọ́ bí dàrú kẹ̀yàmọ̀ tí a dé tó máa gbé sọ̀rọ̀ rẹ̀ góòlù góòlù bíbí góòlù tó wúwo gidi. tí ó máa àbí fàdákà tí ó máa lọ pẹ̀lú òjijì ọlọ́run ṣàánú mi. tí wàá lọ sàn ní ìdí kápá kan bá jìyà lọ́dọ̀ ọlọ́run báyìí bí mo jíṣẹ́ fọ́ láyé wọ́n ní mo bò kọ́ ọ́ ìmọ̀mù ahmed rahimahullah látọ̀dọ̀ ọmọ ọmọ kẹsàn-án wọ́n ní wọ́n òjijì ogun khaybar àwọn èèyàn kan náà wọ́n sáré òjijì ọlọ́run wọ́n ní òjijì ọlọ́run ọba rẹ̀ àwọn èèyàn náà wọ́n sáré òjijì wọ́n ní fúlàní ṣèké wọ́n bẹ̀rẹ̀ sí ní ká òjijì ogun khaybar pé lágbájá a òkúkú jẹ̀rẹ̀ tó jẹ́ òkú yìí tábẹ́dù okùnkùn jẹ wọ́n ní wọ́n ti mọ́rọ̀ lórí arákùnrin kan ní wọ́n ní lágbájá náà òun náà kú sójú ogun nínú ọlọ́run ní ẹ̀wá ẹ̀wá. إني رأيت في النار في بردة ظلها. Àlùkò sálá sọ yìí pé ẹni tẹ́ sọ fún kùkù jẹ̀rí yẹn. Pé àforíjì ẹ̀sẹ̀ mẹ́kun bẹ́ẹ̀ wí ni. Ah, inú rẹ̀ lè dìdì rí. Ẹ̀gbọ́n mi dáadáa jù èmi rí ẹni ẹnu náà níbi aṣọ gọgọ owó kan tó jí gbé àbáṣọ àdàbọra tó jí gbé wọ́n ti sọ́lọ́ wa sọ yìí pé. ìrẹ̀ wọn lọ. torí bẹ́ẹ̀ tètè lọ́kọ́ lọ́ bá lọ́gbó láàrin àwọn èèyàn. kò ní wà lùjẹ́nẹ̀ o àfonígbàgbọ́ òdodo tí ọba jalè tí o jí nǹkan gbé ni o. wọ́n ti bọ́ba jáde bọ́ba pariwo pé. àlejò ní wà lùjẹ́nẹ̀ àfonígbàgbọ́ òdodo. Ṣé bá dùn ní ìhádùn mú ayé àyọkù àgbàdo láti ní ọ̀la? وسلم عليكم السلام أدري أجل بما نعم

bẹ́ẹ̀ náà làwọn ẹlẹ́yìn bẹ́ẹ̀ náà làwọn ẹlẹ́yìn àwọn olùwádìí máa sọ pé kàdíyà tó sọ mẹ́ẹ̀lì owó lò ní. àwọn tó bá jẹ́ àwọn mẹ́ẹ̀lì ó ti gbé owó sẹ́rẹ̀ ní títí pérépéré ṣe wá fún wọn tó ní ọ̀sẹ̀ tó ní. àti tó bá wà lásán ìtọ̀ka ilé ẹgbẹ́ náà lò. òfò lò ní. tó bá ti gbà lẹ́yìn kó ti já mọ́. ó ti rí fọdún jíjẹ àbí ọgbẹ́ òṣèlú sọlá ń kọ̀ lẹ́sẹ̀ ní ìlú yẹn ọjà àpẹ àbẹ ìsìn ní ìsìn tà àbí tà. ká lè jẹ. Thank you bọ́ọ̀lù ẹ̀ ti sàlàyé yọ̀ọ̀mì rẹ̀. fẹ́rù àlàyé ọ̀gá yẹn. fẹ́ẹ̀rí ọ̀yà àti ẹ̀fẹ́ rí ohun tó ń pè ní iyán ọ̀gá yẹn iyán olódò.

àwọn ìṣòro rẹ pé àwọn tó bá ti halal àlè ah, ti haram pẹ̀lú kété gbogbo bí kágbẹ́ kótó kábọ́ síbi ìjà gbogbo àwọn jákàjáká yẹn kó fara jọ ọ̀rọ̀ àwọn àwọn olùmọ̀pọ̀ lórí ẹ̀ ṣe ìwé àwọn fẹ́ la ni ẹni wà fáwọn èkó náà tó lè jẹ ó lè jẹ ogun lé lórí pé ogun lọ́wọ́ wọ́n kẹ̀kẹ́ náà torí wọ́n lè fi jẹ ló ti ń jà lóko yẹn náà ló máa ń jà lóko ìrìn rẹ̀ kẹ́kẹ́ ìrìn máa ń jà lóko ìrìn rẹ̀ náà wọ́n máa ń jà lóko wọ́n lè wọ́n ìtọ́ bá ti jà ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ lálàsì ni wọn ó lè kó akáyé yóò kó lọ bí kan yóò máa káwọn àgbàdo ilé ẹjọ́ yóò máa kó káàkiri tó ṣé tí wọn nìyẹn pẹ̀lú àwọn yòókù tuntun wọn bí bẹ́ẹ̀ wọn bá jẹ ewé àti wọn jẹ àwọn kankan ẹ fẹ́ fàdúrà.

ẹ̀rọ ọba ti fún lówó lè fi owó ọ̀pọ̀ ẹ̀ ẹ̀jẹ̀ á ju ọba tó bá lè tí ó fẹ́ fi jẹ́ ọ̀pọ̀ ẹ̀ lọ kúkú bẹ́ẹ̀ ọba ti mú jù bẹ́ẹ̀ lọ kó lè ta ọ̀pọ̀ tí bẹ́ẹ̀ kúkú jù wọ̀nyí. ọ̀kẹ́ ibi sẹ́kẹ̀lẹ́ dẹ̀. wọ́n ní kó ti ń jọ́mẹ́ náà ọlọ́kárí parí ẹ̀jọ́ mẹ́. òun náà fẹ́ tọ́jú ọjọ́ méjì kan. ẹ̀yẹ kó tẹ́kọ̀ gẹ̀ ẹ̀ mọ̀. ó ṣòdodo lọ́dà. káṣí ẹ̀mí ọ̀fẹ́ kó nínú àwọn ọ̀gá sọ̀rọ̀. ìwọ́n kó ṣòdodo rà dáadáa. ẹni kò méjì. òdodo máa ń láyé. lọ́wọ́. ẹ̀yin náà ń ṣe ti ń bẹ̀yẹ láyà ní ìkùmọ̀ náà lọ àárẹ̀ dá wa ń bẹ̀rẹ̀ sí ìtọ́ka yìí ẹ bá tí máa fara balẹ̀ lè yí padà. ẹ ilé ẹ máa ń ti dẹ̀gbẹ́ ní sukù gan. ẹ ọ̀pọ̀ ẹ kí níyàwó ẹ máa kó bí ìjọ tó fẹ́ fún yín níbi sọ́ọ̀dì ṣe wọ́n pé wọ́n sá lọ ni wọ́n á bẹ̀rẹ̀ rẹ àwọn ọlọ́pàá pé kí wọ́n máa wá fún ọlá líle bẹ́ẹ̀ lé ní o tó bẹ́ẹ̀ bá sì gbọ́rọ̀ lọ́wọ́ ọba ẹ̀mí yóò padà máa rọ̀ díẹ̀ díẹ̀ nítorí kọ́kẹ́ máa ń lóògùn mọ́ tó lè rọ̀ òun náà dà lùpọ̀ hàn torí kọ́lọ́ ọba sùhánù ọ̀tàlá sọ wípé asọ̀kalẹ̀ náà lùpọ̀ hàn lọ́wọ́ ọ̀ṣẹ̀ ọlọ́run la sọ̀tà lórí àlùkòrán nínú tó máa jẹ́ ìwòsàn ìwòsàn ẹ̀mí bẹ́ẹ̀ ní àlùkòrán ṣé bá ń farabalẹ̀ ń gbọ́ tí ń tọ́lọ̀ wò lè ṣe láàrin ọba eh, rọmọdán yìí ó ṣe pé ẹ máa ṣe dáadáa torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ yóò ní jẹ̀gbẹ̀ ní yín ní sùkú ẹ máa ń sì jẹ̀gbẹ̀ gan tó ẹ bá ti gbọ́ ọlọ́run lè rọ̀ yìí ṣe pé ṣàlọ́ yọba jẹ́ yọ rọmọdán báyìí ìgbà ní àdìpadà tẹ́lẹ̀ rí ọlọ́run kọ́ta kò ṣe kálukú ká ọ̀pọ̀lọpọ̀ lè mọ pa ọ̀gá lọ́pọ̀lọ́ lọ́sùn wà lórí ẹ̀. وعليكم السلام Thank you. ìrìn àwọn ọmọ ìṣòro gbogbo pépé tí wọ́n pín yàn wọ́n ní òkú pé wọ́n lè wọ ẹlẹ́mẹ̀ta mo ti gbọ́ yín wọ́n lọ́kẹ́ lọ́kẹ́ ọ̀kẹ́ ní ìgbéni náà wọ́n kò tó lè. Tòmáàbẹ̀ àkọ́kọ́ yẹn wọ́n ní àwọn ti àgbàlá tuntun ẹlẹ́ẹ̀kejì ọlọ́dà máa bọ́dọ̀ sí ẹ̀ ṣé ẹlẹ́ẹ̀kejì àgbàlá tuntun. àti ìgbà ọbẹ̀ ní wọlé lẹ́ẹ̀bí ń béèrè ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ní oṣù alẹ́ ló béèrè àti ah, ìgbà wọlé. wíwẹ̀ òkú yìí ṣe irú gbogbo wàhálà yìí kan wí ẹ̀. ọ̀dọ́ àwọn sọ̀tàn láti ká lọ wá òun náà léwé kí ni o léwé sí ni o wọ́n máa ṣiṣẹ́ ọ̀sẹ̀ pọ̀lọ́gbọ́n ti ń sìn. yóò sì jẹ́ kí nǹkan mọ́ dáadáa á lọ á dà sí lórí á sàlù àlọ́ àbí ẹ̀ lẹ́yìn bàtà bá tẹ irú òfin pẹ̀lú ọ̀sẹ̀ tó wà á sábà bàbá sábà á sàlù àlàfo bí kọ́ fẹ́ tẹ̀ lẹ́yìn bá sàlù àlàfo á kò ní sórí lẹ́bẹ̀ẹ́ tàbí ipá bá fi wọ́n náà á sì fi á sì fi ó dìbò gbára á àwọn ọ̀sẹ̀ tá a sọ nìyẹn ṣùgbọ́n pé àádùkẹ́ ọ̀sẹ̀ ẹ̀ àádùn lọ́sẹ̀ tá a lè rí bàjẹ́ wọ́n wá di tẹ́ǹtì ìbáru fún yẹn sí ara wọn bá ti dọ̀tí ara wọn bá dọ̀tí a lè ṣe lẹ́ẹ̀mẹ́ta tó bá ti wàá jù bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ náà sọ̀rọ̀ láti sọ fún àfihàn nígbà tó wọ́n rẹ̀ jáde lọ́sẹ̀ tẹ́ bá tó rí jù bẹ́ẹ̀ lọ ó lè tẹ̀ máa ó ti fẹ́ bí ẹ tó pẹ̀lú accident àbóbìnrin tó ti ní pé ó rọ bí lọ́wọ́ ló ti kú ó bẹ̀rẹ̀ sí ní bleach àtòríṣiríṣi àwọn condition tó máa ń ṣẹlẹ̀ abẹ́lẹ̀ ìlú pé àárín rẹ̀ lágbára dé níbi ẹ̀gbẹ́ pọ̀ ní ara rẹ̀ ikú kan máa jáde lẹ́nu jáde nínú àti gbogbo oríṣiríṣi rẹ̀ sò yẹn ló lè fa gbogbo orú ilé ṣùgbọ́n á lọ ṣe àṣekiri síjúrù ní ìyẹn òṣèrò pọ̀ ṣẹlẹ̀ kúrò bó di rẹ̀ ẹja tó báyìí déèlì wa tó máa tẹ̀lé